dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí kànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá ló ń dé sétí gbọ̀nyìn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 BGI TV ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ní ìpalẹ̀mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olùgbàlejò àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles Balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles William Ekong ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe má sọ ìrètí nù lórí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles níbàámu bí wọ́n ṣe gbá àmì ayò kọ̀ọ̀kan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Equatorial Guinea lọ́jọ́ àìkú Sunday ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n gbọ́dọ̀ gbé igi dín dínà pípàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ivory Coast lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí láti lè yàn wẹ́ẹ̀kọ̀ọ̀kan sí ìpele tó kàn níbi ìdíje AFCON William Street Ekong ló ti sọ di mímọ̀ pé ó ṣe pàtàkì fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣe àtìlẹyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles bákan náà òun dúpẹ́ fún àtìlẹyìn wọn ṣáájú kí ìdíje náà tó bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Ivory Coast ikọ̀ agbábọ́ọ̀lù Ivory Coast ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ní ọjọ́bọ̀ la ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí láago márùn-ún ìrọ̀lẹ́ àkànnà ìròyìn ti sọ di mímọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi Kelechi Iheanacho Terry Murphy àti àwọn agbábọ́ọ̀lù mìíràn ni wọ́n ti ń ṣe dáadáa níbi ìgbáradì èyí tí ó wáyé lánàá ọjọ́ Ajé abẹ̀ṣẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Anthony Joshua tó fi orílẹ̀-èdè bìrìtìkó ṣe ibùgbé ló ti fa Oleksandr Usyk lọ́wọ́ sókè gẹ́gẹ́ bí ẹni tó máa jáwé olúborí níbi ìjà undisputed heavyweight title tó fẹ́ wáyé kojú ikọ̀ kojú àbẹ̀ṣẹ́kù bí òjò Tyson Fury ìjà tí yóò máa wáyé lọ́jọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún yìí bákan náà ni Joshua sọ di mímọ̀ pé òun wòye láti bá Fury jà lọ́jọ́ iwájú lágbo ẹ̀ṣẹ́ kíkàn ṣáájú ni ìròyìn ti sọ di mímọ̀ pé lọ́jọ́ kẹjọ oṣù kẹta ọdún yìí ni Anthony Joshua yóò máa gbéná wojú àbẹ̀ṣẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè Cameroon Francis Ngannou ní orílẹ̀-èdè Saudi Arabia ẹni tó bá jáwé olúborí láàrin àwọn méjèèjì ẹni náà ni yóò máa lọ kojú ẹni tí ó bá jáwé olúborí láàrin Olúṣẹ́dá Usyk àti Tyson Fury lákòótán Anthony Joshua ẹni tó sọ di mímọ̀ ṣáájú ìjà náà pé ìjà náà ni yóò máa jẹ́ èyí tó dára fún gbogbo àwọn ènìyàn láti wò ṣùgbọ́n Usyk ni ó máa jáwé olúborí níbi ìjà náà bákan náà òun rọ àwọn méjèèjì láti fi orí pápá ìjà sílẹ̀ ní ìlera pípé ọ̀kan lára àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ni àwọn ọlọ́pàá ti fi ọwọ́ òfin gbé látàrí bó ṣe fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ ṣe ìkọlù sí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana Upton lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin orílẹ̀-èdè Ghana àti orílẹ̀-èdè Cape Verde níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ti jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cape Verde pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan ìròyìn ṣe àfọ̀mọ́ ìṣẹ̀lẹ̀ náà nípasẹ̀ ojú òpó abẹ́yẹ̀fọ́ Twitter X báyìí pé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni olólùfẹ́ yìí wọlé tọ akọ́nìmọ̀ọ́gbá náà lọ fún akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Uton ẹni ọdún márùnléláàádọ́ta láti máa sọ ọ̀rọ̀ àlùfàṣà sí akọ́nimọ̀gbá náà ni ó ti wá sọ di mímọ̀ lórúkọ rẹ̀ nípe níbi ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ọlọ́pàá ti wá fi ọwọ́ òfin gbé olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana náà nígbà tí ìròyìn sọ di mímọ̀ sí iwájú wípé ohun tó ṣe okùnfà ìkọlù náà òun ni bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cape Verde níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON èyí tó ti gbìnàyà láti ọ̀sẹ̀ tó kọjá agbábọ́ọ̀lù ògo àgbáyé ọmọ orílẹ̀-èdè Argentina Lionel Messi ló ti fún ní àmì ẹ̀yẹ ti àjọ FIFA gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó dára jù lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ayẹyẹ àmì ẹ̀yẹ náà ló wáyé lálẹ́ ọjọ́ ajé àná níbi tí Messi àti Erling Haaland ti jọ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nípa ti àkọsílẹ̀ ìbò méjìdínlọ́gọ́ta tí wọ́n jọ rí gbà bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù Erling Haaland ló rí ìbò gbà jù láti ọ̀dọ̀ àwọn akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè àti àwọn aṣojú ìgbóhùnsí afẹ́fẹ́ nígbà tí Messi rí ìbò ìbò tó pọ̀ jù gbà láti ọ̀dọ̀ àwọn balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè captain àti àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé bí ẹ kò bá gbàgbé pé ọdún tó kọjá ni Messi fi àgbà hàn Erling Haaland láti gba àmì ẹ̀yẹ Ballon d'Or ní orílẹ̀-èdè France níbi ayẹyẹ náà ni wọ́n ti fún akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Pep Guardiola ní àmì ẹ̀yẹ akọ́nimọ̀ọ́gbá tó dára jù nígbà tí agbábọ́ọ̀lù obìnrin Antena Bonmati ọmọ orílẹ̀-èdè Spain ẹni tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona da àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dára jùlọ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àwọn agbábọ́ọ̀lù obìnrin ọmọ ọkùnrin olóògbé agbábọ́ọ̀lù àná fún orílẹ̀-èdè Argentina Diego Amando Maradona Jr. ló ti fi ọwọ́ sọ̀yà sọ di mímọ̀ pé àwọn ènìyàn kan ni wọ́n ṣe ikú pa bàbá rẹ̀ bákan náà ló fi ọwọ́ tọ́lẹ̀ fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí pé òun á pè fún ìdájọ́ òdodo lórí ikú bàbá rẹ̀ Diego Amando Maradona ẹni tó jáde kúrò láyé nínú oṣù kọkànlá ọdún 2020 ọmọ olóògbé Maradona ló mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pé òun mọ̀ àwọn òun mọ àwọn tí wọ́n ṣekú pa bàbá rẹ̀ ṣùgbọ́n òun yóò dákẹ́ nípa ti àwọn orúkọ náà láti fún ìṣèjọba orílẹ̀-èdè Argentina ní ààyè láti gùnlé iṣẹ́ ìwádìí lórí ikú bàbá rẹ̀ torí àwọn gbàgbọ́ nínú ìdájọ́ òdodo ti orílẹ̀-èdè Argentina àti pé kò tọ́ sí àwọn gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí láti máa da ọwọ́ ìròyìn ló ti wá ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà sí iwájú pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí ìtọ́jú Maradona nígbà ayé rẹ̀ ló ti mú ojú wọn bá ilé ẹjọ́ lórúkọ iṣẹ́ ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ikú Maradona bí ẹ kò bá gbàgbé lẹ́yìn tí Maradona jáde kúrò láyé ni wọ́n sọ di mímọ̀ pé ikú àti òkè wá ló pa agbábọ́ọ̀lù àná fún orílẹ̀-èdè Argentina ẹni tó dágbére fún ayé látàrí kíkùnà kan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 àwa láwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá o ire ilẹ̀ kábìtì.